kìtáàbù mawakiti sọlá tíra tíra àwọn àsìkò ìrun tíra àwọn àsìkò ìrun báàbù mawakiti sọlá wàfọdìlíhà orí ọ̀rọ̀ àwọn àsìkò ìrun àti àjùlọ rẹ̀. àǹfààní kan tún lélẹ̀ tún jẹ́ o a tún ti ka tíra kan àsìkò ìrun báyìí o rántí ìgbà tí mo kọ tíra tí mo pè ní àsìkò ìrun àti kíbúlà ní ilẹ̀ Yorùbá a sì ka ìwé náà lọ́jọ́ náà lọ́hùn àmọ́ lásìkò yìí tíra ti yí kan àsìkò ìrun fún wa ìwọ tó o ti rí ẹ̀kọ́ àsìkò ìrun mú lásìkò náà rí mú báyìí o bó ṣe kàn yìí ní ìsìn ìwọ̀nràn ọdún méjì ó lè mọ́kàn máa ń tà límù yìí o. wa qawlihi inna salata kanat alal mu'minin kitaban mawquta. Imam Bukhari sọ pé àwọn àsìkò irun àti àjùlọ rẹ̀ àti ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àlékíọ́lá nínú súrọ́tù nìsà áyà kẹrin súrọ́tù nìsà chapter four aya 1:03, zero nisa chapter 4, aya 1:03. zero three ní ààyè tí Allah ti sọ pé iná sọ̀láàtà dájúdájú ìrun kíkí káànà tí alálẹ̀ mùmínín ó jẹ́ ọ̀ranyàn fún àwọn onígbàgbọ́ òdodo. ó jẹ́ ọ̀ranyàn kìtàbà màkúta tí a fi àkókò sí fún àwọn onígbàgbọ́ òdodo irun kíkí ó jẹ́ anya, tí a fi àkókò sí fún àwọn onígbàgbọ́ òdodo nǹkan méjì ló wà nínú àyà yẹn o ó jẹ́ ọ̀ranyàn. ó tún wá ní táì ó jẹ́ ọ̀ranyàn ó tún wá ní táì àkókò àsìkò tó túmọ̀ sí pé ìwọ tó o bá ń kírun ọ̀ranyàn tó ń kí ní àkókò tó wú o tí ì kí irun gẹ́gẹ́ bí aláòṣe fẹ́ kó o kí i mọ́ sì retí hadith 521 twenty one nínú tírà sahihul bukhari an ibn shihab anna umar ibn abdul aziz akhara salata yawman fadakala alayhi urwa ibn zubair. فأخبره أن المغيرة ابن شعبة أخر الصلاة يوما وهو بالعراق فدخل عليه أبو مسعود الأنصاري فقال ما هذا يا مغيرة أليس قد علمت أن جبريل صلى الله عليه وسلم نزل فصلى فصلى رسول الله صلى الله عليه وسلم ثم صلى فصلى رسول الله صلى الله عليه وسلم ثم صلى فصلى رسول الله صلى الله عليه وسلم ثم صلى فصلى رسول الله صلى الله عليه وسلم ثم صلى فصلى رسول الله صلى الله عليه وسلم ثم قال بهذا أمرت فقال عمر لعروة اعلم ما تحدث أو أن جبريل هو أقام لرسول الله صلى الله عليه وسلم وقت الصلاة قال قال عروة كذلك كان بشير ابن أبي مسعود يحدث عن أبيه hadith five two one nínú síra sọ̀yẹ́ olùbọ̀kọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá. àní shihab láti ọ̀dọ̀ ọmọ shihab anna umar ibnu abdulaziz dájúdájú umaru ọmọ abdulaziz akọ̀rọ̀ sọlá tayauman ó fi irun falẹ̀ ní ọjọ́ kan ó fi irun ó fi lọ́ra ní ọjọ́ kan. fàdákọ́lá alayhi Urwa ibnu Zubair. Urwa ọmọ ọ ó sì wọlé tọ̀. fa akhbarahu anna al-Mughira ibnu Shu'ba akhara salata yawma wa huwa bil Iraq. nígbà tí orúwà wọlé tọ̀ Umar ibn Abdulaziz Umar ibn Abdulaziz òun ló kírun lọ́jọ́ kan tó fi irun falẹ̀ kò tètè kí irun orúwà ọmọ Zubairu ó wá lọ sí ọ̀dọ̀ Umar ibn Abdulaziz lọ́jọ́ kan ó wá ń sọ fún pé. mùgírọ̀ ọmọ ṣùnbà òun náà máa fi irun falẹ̀ ní ọjọ́ kan ní Iraq ohun tó ṣe yìí ìwọ Umaru ọmọ Abdulaziz ohun tó ṣe yìí o ẹnìkan náà ṣe bẹ́ẹ̀ rí. ẹni náà sì ni mùgírọ̀ ọmọ ṣùnbà nígbà tó fi wà ní Iraq. òun náà fìrun falẹ̀ ní ọjọ́ kan. fàdákọ́lá aléyìí Abu Mas'ud al-Ansari Abu ọba lọ́ba ọmọ abdulazizi ó fi irun falẹ̀ ní kan nígbà tí wọ́n múrúwà wá lọ́ọ̀bà ọwọ́ à ń sọ fún pé ǹjẹ́ o mọ̀ pé irú tó o ṣe tó o fi run falẹ̀ yìí ọmọ ṣọba náà nígbà tó wà ní Iraq òun náà ṣe bẹ́ẹ̀ nígbà tó wá ṣe bẹ́ẹ̀ tán Abu Mas'udi al-Ansari ó wá lọ ó wá fún pé mahada ya mugiro mugiro èwo ló ṣe yìí o kí ni èyí tó o ṣe yìí mo fi hàn falẹ̀ alẹ́ ìsà àkọ́dé àlímùtà ṣé ìwọ ò màmá ni pé dájúdájú jìbìrìlì màlẹ́kà jìbìrìlù nazala ó sọ̀kalẹ̀ nítorí ìrun yìí ó sì kírun kan fasọ́lá rasulillah sallallahu alayhi wa sallam ànábì náà sì kírun náà ẹni thumma sọ́lá fasọ́lá rasulillah sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ó tún kírun kan ànábì tún kí irun náà thumma sọ́lá fasọ́lá rasulillah sallallahu alayhi wa sallam lẹ́yìn náà jìbìrìlù ó kírun kan ànábì náà tún kí irun náà ó di mẹ́ta thumma salla fa salla rasulullah sallallahu alayhi wa sallam lẹ́yìn náà jìbìrìlù ó tún kí irun kan òjíṣẹ́ aláwo náà tún kí irun náà ó di mẹ́rin thumma salla fa salla rasulullah sallallahu lẹ́yìn náà jìbìrìlù ó tún kí irun kan òjíṣẹ́ aláwo tún kí irun náà. sọ ọ̀mà ọ̀mà yẹn mọ́ ni fún mẹ́kọ̀ọ́d lẹ́yìn náà ànábì sọ pé bihaza umiritu èyí ni wọ́n pa mí láṣẹ rẹ̀ pé lásìkò yìí ni kí n máa kírun sí. fakọ́lá umaru lẹ́hùnrùwà umaru bunu abdulaziz ọba ń sọ fún urwa pé ìlà máa tó hadithu. máa ń tọ́ máa pè ládìsì fún mi o máa ń tọ́ máa sọ o. àwa àna Jibril huwa aqama li Rasulullah sallallahu alayhi wa sallam waqta salah ṣé ìtọ́ ń sọ ni pé Jibrilu ó wá síwájú kírun fún òjíṣẹ́ àlọ́ọ̀ lásìkò rẹ̀ ṣé ìtọ́ ń sọ nìyẹn ni torí ọ̀rọ̀ rẹ̀ ò tí ì yé mi báyìí. wọ́n wà ní kèyí ọ ọ̀dà kàdáàlìkà kánà bashir ibùnú àbí mas'ud yuhadithu abi àbí tí ọba yí ọ wọlọ mọ tí o òjò yí ọ àmọ́ bí bashiru ọmọ abu mas'udi bó ṣe sọ pé òun gbọ ọrọ yẹn wá látọ̀dọ̀ bàbá rẹ̀ abu mas'udi nu ìwọ lọ́wọ́ àmọ̀ tí ọba wa yí ọ. kí ni wọ́n fẹ́ kọ́ wá ní àdìsí ni wípé aṣíwájú wọn amiru wọn ni Umar bin Abdulaziz wọ́n wá kírun fún wọn lọ́jọ́ kan ó fi run falẹ̀ ẹni wá fẹ́ kọ̀ fún un pé n tó ṣe yìí ò dáa ok wọ́n wá lọ bá ń lé wọ́n wá irú ẹni tó ṣe bẹ́ẹ̀ irú ẹni tó ṣe bẹ́ẹ̀ ní Iraq wọ́n wá àti bí wọ́n ṣe tún ń tọ̀ ń ṣe. pé jìbìrìlù ó sọ̀kalẹ̀ ó kírun àkọ́kọ́ irun lúrì àsìkò náà ni ànẹ́bìkì ó tún kírun asiri àsìkò ìtókì ni ànẹ́bìkì ó tún kí ìrun mọ́gíríbì àsìkò tó kí ànẹ́bìkì ó tún kí ìrun ìṣáì àsìkò tó kí ànẹ́bìkì ó tún kí ìrun ṣubúì àsìkò tó kí èyí ti ṣe tí wọ́n fi wá ń kírun tiẹ̀. ní àsìkò tánàbí ò kírun. ìyẹn túmọ̀ sí pé wọ́n yìí wo àwọn aṣáájú wọn níran kí wọ́n máa ṣe nǹkan tí ò dáa bó tilẹ̀ jẹ́ pé àdéhìsì yẹn ọ̀họ̀ ọ̀họ̀ ọ̀rọ̀ àsìkò run lẹ́bàá ni. kìí tí ì sọ gangan kò tí ì sọjú abẹ níkò ṣùgbọ́n ń jẹ́ ká mọ̀ wípé àsìkò tánàbì bá kírun ní káwa náà mọ̀ kírun wa. Hadith five two two. Ani Aisha radiyallahu anha anna rasulallah sallallahu alayhi wa sallam. كان يصلي العصر والشمس في حجرتها قبل أن تظهر Hadith 522 nínú tírà Sọ̀híhù Al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Àní Aisha láti ọ̀dọ̀ Aisha kí Allah yọ́nú sí i anna rasulallah sallallahu alayhi wa sallam dájúdájú òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlá Allah kó máa bá a káàna yusalli li asri ó máa ń kí ìrun asri wa shamsu fi hujuratiha nígbà tí òòrùn sì wà nínú ilé rẹ̀ qabla an tadhhab síwájú kí òòrùn tó lọ tàbí kó tó gòkè ilé náà. hadith five two one àti five two two ó lọ papọ̀ mọ́ra wọn ni àti pé ìran asri ni ìran tí umaru ọmọ abdulaziz kí ìran asri tí umaru ọmọ abdulaziz kí aláwọ̀ yọ́nú sí tó pẹ́ kó tó kí ní ọjọ́ náà. àmọ́ kì se ṣe pé ó kì ní ẹ̀yìn wíwọ̀ oòrùn now ẹ jẹ́ kí n mú àlàyé kan wá ń Aisha ní anabi sallallahu alayhi wa sallam ó kírun asri wàṣíàmùsù fi hùjùrọ́tì ha nígbà tí oòrùn wà nínú ilé rẹ̀ kọ́bùlà àǹtẹ́fíhárà síwájú lọ. ìyẹn ni pé kí òòrùn tó kù nù ilé rẹ kó tó di pé ó gòkè lọ. ṣe rí àwọn àdìsí àsìkò irun ẹni tí ó bá mọ pírátíkà rẹ̀ tó bá ń ka tíọ́rì rẹ yóò dàbí tíátà yóò dàbí dán nígbà wọn ní ànábì kírun asri nísìn nígbà tí òòrùn wà nínú ilé Aisha ṣé òòrùn lè wà nínú ilé ẹnìkan ni rárá ohun tí wọ́n sọ ni pé direction tí yàrá Aisha bọ́ sí direction agbègbè ìwọ̀ oòrùn ìlú wọn ni sọ direction tí yàrá Aisha tó sí direction agbègbè ìwọ̀ oòrùn ni ìwọ náà ó ṣàkíyèsí tó bá kọ́lé kọ́lọ́njẹ́ ọkọ́lé rẹ̀ àdúgbò tó bá kọ́lé sí ó ṣeé ṣe kó gá sí pé tóòrùn bá ti yọ láàárọ̀ lọ́ọ́ mọ̀ rí oòrùn látinú yàrá rẹ̀ tí ìmọ́lẹ̀ oòrùn tí ó wọnú yàrá kan wá nínú ilé rẹ̀ tí kò bá rí bẹ́ẹ̀ ní àárọ̀ wo àsìkò tí òòrùn bá yí àtàrí tásù ìfẹ́ tó tásù ìfi tó tóòrùn ti bọ́ sí òdì kejì báyìí tó bá dá sí pé direction ilé rẹ̀ ó ní ó jẹ́ sáìdì window tó bá ti sí wíńdò báyìí ó rí sí òòrùn yẹn ó wọ ọ inú ilé rẹ wá ìtumọ̀ pé òòrùn wà nínú ilé èèyàn nu tó ti yé kí ilé wa tá a kọ́ fèrèsé bẹ̀ wíńdò bẹ̀ kó ká sí pé tá a bá ti ṣí báyìí ó jẹ́ direction òòrùn ẹ̀yẹ wo bíbá yìí ní nígbà tá a sílẹ̀kùn ṣe rí pé a rí òòrùn tó wọlé báyìí tó bá pé gbogbo àárín yìí kò jẹ́ mọ́ lẹ̀kùn kò jẹ́ mọ́ wíńdò. sẹ̀pá àníri ìtumọ̀ pé òòrùn wọnú ilé yẹn nìyẹn yẹn ni pé tóòrùn bá ti ràn báyìí ó bọ́ sí sẹ́ńtà ibi tí òòrùn ti ń yọ tàbí tó ti ń wọ̀ nínú ìlú. now bóòrùn ṣe wá tàn tọ́ràn tó wọnú ilé rẹ̀ wá òòrùn ò ní dúró sójú kan náà o òun ọ̀ máa lọ́n ti ẹ̀ ni bó ṣe wá ń lọ òun náà ni òye rẹ̀ tó wà nú ilé rẹ̀ òun náà ni ó máa bá a lọ. nígbà tó bá yá oòrùn yẹn ó máa rìn débì kan lójú sámà tó ti ní rí bí àpẹẹrẹ láàárọ̀ tóòrùn yọ ní àdúgbò yìí ààrí oòrùn yìí kò wọlé báyìí nítorí wípé kò tí ì láǹfààní kí ọ wọlé bọ̀tí létà ńgbà tó gun òkè ó ti gòkè dáadáa báyìí bó ṣe gun òkè yẹn ó ti láǹfààní àti pẹnẹtírétì wọ inú ilé fún ẹni tó bá gá sí wípé ó sílẹ̀kùn yàrá rẹ̀ lẹ̀ tàbí ó ní wíńdò ní gíláàsì tàbí ó sí wíńdò ilé rẹ̀ lẹ̀ so ìtànsán oòrùn yẹn ó ti láǹfààní àti wọ inú ilé wa tó túmọ̀ sí wípé àdíìsì yìí kò tí ì yanjú àsìkò àṣírí fún gbogbogbò. tí ilé tiẹ̀ tó ọba kọ́ tóòrùn ọ̀wọ́lé sọ́ọ̀sọ́ pé astro tí tó ni.